dede ọ̀run ọ̀run ọ̀run ṣí o ọ̀run là ọmọ tuntun wáyé má ṣe mọ̀ látọ̀run bàbá ṣe mọ̀ tòun tẹ̀kẹ́jì ọmọ ló wáyé èkejì owó ah, èkejì mm, èkejì oh, èkejì ọmọ ọmọ ṣá o ìyá tóbi lòlò ìyá tó tó tó tóbi mm, yóò mú un lò lò mm, mọ ló má wò ni. ọjọ́ àbí àrọ́tì ohun tá a ṣe ohun tá a gbìn ohun tá a ṣe ohun tá a ń lọ yẹ ohun tá tá tá tá tá tá tá tá tàbí ohun tá a bí ohun èkejì èkejì náà. òtọ́ni òbí ni gbàdá ń bọ̀ ayọ̀ bí wá o ìgbé ọ̀tọ̀ọ̀tọ̀ láyàn yẹn. Ike ikeji oh yeah, ẹ̀ẹ̀kejì ọmọ. Akúnlẹ̀ ayọ̀ pín wá ọ̀run ṣó ọmọ tuntun bọ̀ láyé ìgbà tó ń bá ọmọ ẹrù bọ̀ tòun tèkejì ni wọ́n jọ délé ọjọ́ tá a ta mí láyà áyà mi òṣì ayé mi pẹ̀yìndà àìrínú ayé mi pẹ̀yìndà àìrídìí ayé mi pẹ̀yìndà ó ó ó ó yẹ yẹ yẹ ẹ̀kejì ọmọ mọ́ àríbímọ́lẹ̀ kò sóhun tí ó látúbọ̀ ọ̀tán o níbi iye ìdí ọmọ ẹ̀kejì ẹ̀kejì ẹ̀kejì. kẹrin náà wọlé o my honourable. ah ah ba bam Bamidele Bams <laughs> my honourable. the Bams. baba ah ah ó oh, ga. <laughs> ojú ẹ̀ mọ̀ rí hmm. àmọ́ tó bá ti ń di pé ẹ̀yin olóṣèlú pé èyí tó sì yàn báyìí pé èyí orí yín kú dẹ̀ àfikún ní tọkọ ṣíkẹ́ni kò sọ́sọ́ kò tó ẹ̀ kiri. <laughs> òtítọ́ lẹ sọ àmọ́ kì í ṣe bíi tiyín nítorí pé kí ni abẹ́ bàbá lọmọ bòrò àìbòrò bá tẹ̀ wá tóra wọn àwọn láti yíjúra wọn lọ bẹ́ẹ̀ ilẹ̀ kọ́ wa lóṣèlú ọ̀nà tètè lálẹ́ làwa ń tọ̀. ó wọ́n kọ́ ọmọ bẹ́ẹ̀ ẹ̀yin mọ̀ ni. anyway anyway it's okay it's okay um, you see ó ti ẹ̀dá tí tó wa torí mo ti fẹ́rẹ̀ tẹ́lẹ̀ um, kí ló ṣẹlẹ̀ láàrin wa àti bàbá nílé owó ẹ má dá bàbá lóhùn jàre ọ̀dàlẹ̀ ènìyàn ni bàbá yẹn téèyàn bá máa jọ̀ṣàká kó jọ̀ṣàká tó bá máa jọ̀ṣùkú jọ̀ṣùkú ó ṣàkàṣùkú yọ́mì ènìyàn nígbà téèyàn ti ń bá wa ṣe ìpàdé tátúwárí pẹ̀lú alága tàbí àjànàkú ẹjọ́ ọ̀tọ́lá jùlọ eré ìkìlẹ̀ rẹ̀ ń bẹ̀yẹ ṣe tẹ́yẹ tó ń tù yẹyẹ. <laughs> Ehm, ọ̀rọ̀ ẹ mi síbẹ̀síbẹ̀ nínú òṣèlú tá à ń ṣe yìí when it comes to politics kò sí báyìí ìdásọ́hùn bá ara ẹ̀ dà sí bí ló wà kò yé bá ara ẹ̀ dà sí bí torí lóṣèlú ìbò èèyàn kan ò ṣe é fojú di now ọkọ tí wàá ṣe fún mi rẹ wọn hmm? wá lọ bá wa báyìí sẹ́yìn wàá lọ bẹ̀ wọ́n wàá dọ̀bálẹ̀ bí ọmọ Yorùbá gidi wàá mo wá jẹ́ kí nǹkan tó ń bí ẹnu kọ̀ọ̀kan wá jẹ́ kó yé wọn wá ṣàlàyé fún un. wo bí politics náà gbé bẹ́ẹ̀ that is called politics ìyẹn gangan ló ṣẹlẹ̀ o. torí tó bá ti kọ ti ètò ìdìbò hmm? tó kọ ètò ìdìbò àbí ètò àǹdìbò àbí àṣẹ politics ìgbìyànjú kan ṣe é fojú dànù ara hmm. hmm. rẹ̀ kò ṣe é fojú dànù wọ́ṣẹ̀ yẹn ẹ ṣe mo dúpẹ́ màá ṣe àtúnṣe lórí ẹ kí má fi ọ̀rọ̀ ẹlẹ́ sọ̀rọ̀ nǹkan tó gbé mi wá bí rèé. ohun rèé bàbá. kí ni ẹ. ah ah ah ah ah ah Bámidélé. the bouncer. o fẹ́ ṣe é rí. sá. wow oh that's lovely ah that's good that's good that's good that's good ara ọ̀pọ̀ tá a máa sọ nìyẹn. pé èèyàn jẹ́ olóṣèlú kò ní kó máa ṣe jàgídíjàgan pé èèyàn tó olóṣèlú lónìí kí èèyàn máa wà responsible as a matter of fact àpọ̀lé òsì fọba tí olólórí. I need to encourage you. Um, wà á tó fẹ́ ṣe kínní mo dàbí pé ẹrù díẹ̀ wà lẹ̀. àwa ló pè ní bùjẹ́gùdánù orúkọ olú àlè olùyàrí kalẹ̀. bámidélé àjàsà náà ni. ah àjàsà ṣé wà related to àjàsà adc governor ọ̀ṣun state. Oh, irọ́ orúkọ kan jọra wọn ni. Ah, ah, àwọn èèyàn nìyẹn <laughs> trust me <laughs> àjàsà okay. Um, Um, id card ló fẹ́ mọ́ lọ. id card di party wa náà. ok ti party that's good that's good that's okay. Um, yes that's a check of hundred thousand naira. Hmm? I'm managing. Okay, no, but labẹ́ for now. Kékeré ni lóòótọ́, kò sí ohun tó tóbi jù níwájú Olúwa, níwájú ẹ̀dá ló máa ti ń kà kàǹkà. Ẹ ṣé mo dúpẹ́ màá tún ránṣẹ́ sí ẹ kó tó di pé ọjọ́ pé. ṣẹ́rí ibi gàtẹ́ fọkàn sí yẹn pẹ̀lú àṣẹ lọ́hùn ẹ̀ débẹ̀. àmín àmín àmín àmín àmín lọ́la ọlọ́run lọ́la yín náà ni. ọ̀nà àrùbù kì í ṣe oyún ló ń dààmú ìyàwó yẹn. ọkọ ìyàwó. ọlọ́lá jùlọ báyọ̀ lọ́rẹ́ mi. ọkàn mi sọ fún mi pé èèyàn tí mo máa mọ̀ kan ló wà nínú mọ́tò yìí. àmọ́ mi mọ̀ pé yìí ni o ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ọjọ́ kan pẹ̀lú. ìyàwó mi jẹ́ sọ́kọ́ lélẹ̀. òun náà ni olùkọ́lá bàbá wa kí àwọn. táwọn ọ̀dọ̀bálẹ̀ fún. bàbá wa kí àwọn ọ̀gá mi. àwọn ní ìkarahun ìgbín tèmi tèmi fi ń ṣakọ. wo wo wo ọlá ọlọ́ọ̀ ni gbogbo wa jọ ń jẹ ń bolo wa tún dàbọ̀ báyìí bolo ń lọ ìgbà táwọn wà ní bọ́sítọ̀ mẹ́rin tá àrọ́ kadà hmm. màlá ní ká máa tẹ lọ díẹ̀díẹ̀. Ah, ah. ìkànnì ẹ ó wá ń gbọ́mọ ọlọ́mọ rìn kiri inú ọ̀run pẹ̀lú bèjì inú. má ọ̀rẹ́ ṣó wá rí ìwọ tó dábàá pé kẹ́ ẹ máa tẹ lọ díẹ̀díẹ̀ yìí ló máa dá tẹ nǹkan ẹ̀ délé orí ẹ̀ sọ̀rọ̀ yẹn. ẹ̀yin ìyàwó mi wò máa bọ̀ ọ́nú mọ́tò dàdé gbẹ́dẹ́lé ń tiẹ̀ máa ń ṣe ìbò ìsìná ẹ kó máa tú tàwọn obìnrin máa bọ wájú ṣẹ̀ṣẹ̀ ẹ̀hó mi máa bọ wájú máa bọ wájú wájú láàyè ẹ o kì í ṣe ẹni tó máa rìn títì o mọ ìdọ̀bálẹ̀ tàbí ọjọ́ síta lọ mú ìyàwó yìí náà o wá ń fìyà jẹ. Ah, ah. mo dúpẹ́ ọlá o ti ẹ̀rú pé àwọn méjìlá ń lọ. èmi mọ̀ pé ojú ò gbọ́dọ̀ ti ìgbín lójú karahun. ìyá mi wàá gba iye tiẹ̀ wọlé lórí pọ̀ sọ̀rọ̀. ẹ ṣáà dúpẹ́ sà. àyà <laughs> mi wo kò tọpẹ́ ọlọ́run ló lọ́pẹ́ lọ́wọ́ má ò rè màá rán ọkọ ẹ sí ẹ. ẹ bá mi kí ìyàwó àtàwọn ọmọ yín sà. ó dà ọkọ ẹ sí ẹ. ẹ ṣé o. Bámidélé sórí àti mọ̀ra wá ń sìn a máa tó bí ọdún mélòó kan wọ́n dẹ̀ máa ń sọ pé ìka ọwọ́ ò dọ̀gba bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ gan fúnra ẹ̀ kò bára wọn mu ìyẹn ní ọ̀rọ̀ èmi àti ẹ̀. amúlélé níbi tá a bá dé yìí tí n bá ní nǹkan kan tó ń dùn mí lọ́kàn tí mo dẹ̀ mọ̀ pé ìwọ ni solution nǹkan tó dùn mí lọ́kàn yẹn wà lọ́wọ́ ẹ̀ tí mi ò wá ìlànà mi kí n sọ fún ẹ. a jẹ́ pé mo fi àjàrà mi ni. Bámidélé sori tí n bá fẹ́ parọ́ fún ẹ lóko mi ò sáré owó kọ́lọ̀ tó fi burújí fún mi o. àmọ́ mo sáré ọmọ mo lé títí títí títí títí mo fà á ọlọ́run tẹ òwe tí mo wà bí pé èèyàn pọn mi sínú ládùúgbò ni àpọn tó pọn ló já ìwé tí mo rí ẹ lẹ́nu ó fún mi ní fọkànbalẹ̀ pé ìwọ nìkan ló yọ mí kúrò ní tí mo wà. ọlá jùlọ lọ́nà wo. ṣàlàyé fún un. Délé báwo ni? ẹ̀yin ọ̀gá mi ìdùnnú ló ṣubú láyọ̀ ẹ kú ewu ọmọ. wow congratulations ah ah ah a kú oríire a kú oríire ọlọ́run àwọ̀ ọlọ́run àdásí yeah that's good that's good <laughs> ẹ̀yin bọ́lá báyìí. mo ti wà lọ́sibítù báyìí. oh you mean that same hospital abi okay that's good. èmi náà màá jọ yẹn láìpẹ́. Mama, rí tíyín sà. all right. Eh. ọ̀run ṣí o my honourable oh, bàbá àgbàlagbà honourable tó ń fún honourable ẹgbẹ́ ní nǹkan jẹ friday bàbá àgbàlagbà bàbá àgbàlagbà. owó oh, Baba, congratulations. Ah! Ẹ jẹ́ strong. Ó tún jẹ pé gbogbo ẹgbẹ́ jẹ́ ṣe strong ìtè. Ah! Ìyàwó ẹ̀ tó la ẹ̀ mọ́lẹ̀. <laughs> Díẹ̀ ló kù. Ẹyin ìbáyọ̀ké olówó yẹn ni dóòwò obìnrin ni o ṣùgbọ́n ojú ẹ obìnrin làǹtìlanti. ọ̀nàrẹ́bù <laughs> ká má rí ni paul wí bí ké bá tún yọkún tẹ̀yìn mi ìnáwó yín di púpọ̀ nìyẹn o. ó <laughs> oh. níwèé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run sórí ìrìn mi pọ̀ kọ̀sùmọ́ láwọn ibì kan tí mo fẹ́ dé bóyá but bí kì í bá ẹ wá. okay yẹ kí owó tó àmẹ́yẹ tó bóyá fifty thousand naira ẹ lè fẹ́ nídìí kankan yálàndà ẹ fi yẹn blọọkì. ẹ ṣe mo dúpẹ́ owó ọ̀nàrìbù ọlọ́run àfi ọ̀pọ̀lọpọ̀ fẹ́yìn náà. àmín àmín àmín ọlọ́run lọ́pọ̀ lọ́wọ́ bámidélé báwo dẹ̀ ni ọ̀rọ̀ tíbi. ọ̀rọ̀ wo ni ẹ. ṣé bí wọ́n ní àsọtí ọ̀rọ̀ ló ń jọmọ̀ mí gbẹ náà ó níbi tá a sọ̀rọ̀ pamọ́ sí <laughs> ẹ̀yìn ilé ìtura bá sọ. ok anyway ẹ má yẹ kí n pe àfihàn yín ní àdúgbò àràn tí n bá kí mi mọ nǹkan tẹ̀ ń sọ mọ̀ ń purọ́ ni but ọ̀nà rẹ̀ bó ṣe fẹ́ gbọ́ kò sọ̀rọ̀ ń bẹ̀. tójú ọlọ́run sórí tí n bá ṣe ẹ̀rẹ́ ṣe kọ́ wọ́n kò dárí jì mí tó bá yẹ pé olùfẹ́ I will give you money please jọ. ẹ ṣe mo dúpẹ́ kò yé àmọ́ ẹ má jẹ́ n purọ́ fún yín báyìí mo fẹ́ ṣe ṣe nǹkan mi sẹ́ kò yí padà. àbọ̀ àjọsọ báyìí náà o àjọsọ báyìí. báwo la ìjọsọ ẹ sọ fún mi báwo la ìjọsọ mo ní kò sọ̀rọ̀ nbẹ̀ ah, ah. tó bá gbé tó ẹ̀yin fún mi ní tọ́rọ́kọ́bọ̀ tẹ́ fún mi látijọ́ yìí ẹ jẹ́ gbà. irọ́ mo mo mo mo fún ẹ níyẹn ni sí mo mo tún lè fún ẹ sí. Ah, ká má dúpẹ́ fọlọ́wọ́n ọba o tí ò béèrè epo àbí iyọ̀ kó tó fún mi lọ́mọ tó bá yẹ pé yàn ni ẹ̀ ní mórí wá ẹ wọn lọ́wọ́ yọ mi ẹ gbé orí mi bá jùlẹ̀ o ẹ gbà mi. ọ̀rú ọ̀rú ọ̀rú sí o ọ̀rú là ọmọ tuntun wáyé rẹ̀. ẹ̀bùdọ̀lá ṣeré mi lò pàákan fún yín ẹ̀rù ń bà èmi o ẹ̀rù ń bà mí níbi tí lọ́ọ̀fù à ń lọ rẹ̀ kò dẹ̀ sí nǹkan kan tó ń dẹ́rù bà mí àwọn òbí ẹ̀ ni yá mi fẹ́ ká dé stage kan wá sọ pé à nílé fẹ́ra wa ó mọ position mi ó mọ̀ pé àmọ́ tálíkà ni mi. báwo ló yín sọ̀rọ̀ báyìí kò sí nǹkan tó jọ ṣé orí jẹ́ kí n sọ nǹkan fún ẹ ṣé orí èmi nìkan lobìnrin tí mo wà nínú fámìlì mi kò jẹ́ sí nǹkan tí n bá fẹ́ tí dáadáa tí mọ́mí ò ní ṣe fún mi mú èmi jẹ́ ti sọ fún mi wípé nǹkan tó bá wù mí ni kí n máa ṣe eh. so báwo mo ṣe nígbà ká fẹ́ra wa. Um, um, èmi ti gbọ́ dáadáa èmi náà dẹ̀ ti rí rí wọn á ní ọmọ lówó kò fọmọ lówó tálíkà kò fọmọ lówó tálíkà jọ ò jọ ò. mi fẹ́ kó máa ronú bẹ́ẹ̀ yẹn o ok jẹ́ kí n ṣe nǹkan sí i. Ma introduce ẹ sí dad mi. yeah Ma introduce ẹ sí wọn so that wọ́n le polish ẹ ìwọ àti àwọn ẹbí ẹ rádaràda wọn tó máa ń múra tí ó wà òkè yẹn tó máa ń ràn pa yẹn dad bá polish gbogbo yín hàn wọ́n á lè gbé yín dé ohun ó tún níbi tó yẹ pé máa díẹ̀ máa máa wò pé ah so ayé tún pin síbi báyìí ó yẹ bẹ́ẹ̀ ẹ̀ ọ̀nkú um, kan tí mo meet last time ó mọ ọ̀nkú yẹn tán wọṣọ bíi kíní báyìí wọn wà òkè lọ́jọ́ tí mo rí wọn yẹn onsen tí wọ́n lè polish gbogbo yín wọ́n lè yá yé yín padà ó yẹ bẹ́ẹ̀. ọmọ kan tí má lè jẹ kó má lè jẹ tó bá di next week màá bẹ gẹ́ẹ̀tì owó kékeré kan ní fifty thousand so wàá lè fi ra shirt kan trouser kan tó máa wà sọ́dọ̀ dáàdì. shirt kan trouser kan one fifty thousand naira. yeah. ah ah waste of money nìyẹn. <laughs> yeah ó ti pọ̀ ó ti pọ̀ jù waste of money ni. Huh? wasted money. <laughs> hey, ó fọ́ ni o. so aṣọ twenty five thousand naira tí mo ra pẹ́ ó ti jọ ẹ́ lójú ó ti rò pé òun ni òun ojú àbóhun ni latest come on àwọn designers kan tún wà tẹ́ pé latest ni wọ́n ṣùgbọ́n tó bá ra shirt kan àti trouser kan yẹn pẹ̀lú owó yẹn tó bá máa wá sọ́dọ̀ dad mi dad mi náà lè mọ̀ pé ebúdọ́lá ah, mójú lọ sọ́jà náà. ṣùgbọ́n ò gbọ́dọ̀ máa rún pa ó yẹ bẹ́ẹ̀ ẹ̀hẹ̀ dad mi wọ́n mọ àwọn latest yẹn wọ́n mọ àwọn designers bíi maori gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó yẹ bẹ́ẹ̀. Thank you for this one. ó máa dẹ̀gbẹ́ báàgì wá látàárọ̀ kò mọ̀ gbé báàgì wá fún mi mẹ́jẹ pẹ́ ìjà rẹ̀. máa ń. ẹ̀yin lè ṣe bẹ̀tà ìjọlọ tó wá lẹ́ẹ̀kan rẹ̀ nígbà wo àyè ṣé mo wé scarf ìgbàdà ṣá. mú mi ah. ẹ fún ní ṣá ewo tèmi tẹ̀ ń bí bóyá gèlè yín wà òkè tèmi bá ló wà òkè tí dáàdì bá ní kò dáńkọ. Hmm. that's my daughter ṣorí bó ṣe ń correct nicely. ẹ pẹ̀lẹ́ kùtì ṣó ṣàwà òkè wọ́n lè má lọ débẹ̀ máa ṣe bí ìgbà tí. Um, jẹ́ kí n wò ó bóyá ó dáa bí. mo ló tún wò. yí mo láti confam tó tàn báyìí tó yí tán báyìí. Ah, ah, ó dà ẹ̀ pé wà ó kẹ́. ẹni wèmi ò ní pẹ́. yes ẹ máa jẹ wà á bá mi add up gbogbo o oh, ṣáà lọ síbi kankan lé. ó yẹ kí n jáde bọ̀ wàhálà tí mọ́tò yẹn fún mi lánàá ti pọ̀ jù mi ìjẹ́ lè má ṣe wàhálà káàbì. ẹ pé ìyọ̀ǹda mẹkáníìkì wá bẹ̀ wò. ìfẹ́ fún bọ̀bọ̀ yẹn wàhálà ṣe mọ́ jàre. wàhálà bíi báwo lórí iṣẹ́ pé kó wá bẹ̀ wò jàre. ẹ wo dáàdi mi ìfẹ́ mọ́tò yẹn mọ́ mọ́tò yẹn ò mí mọ́ I want a new car èmi mọ̀ pé a máa yọrí ẹ̀ síbi kan hmm? ní ká lọ́rọ́ just like that ẹ̀mí ní choice consider it done. thank you dad <laughs> thank you. yeah but o máa ṣe ìfún mi lẹ́nu wá o nǹkan tí mo lọ máa ṣe fún mi ṣe wà bẹ́ẹ̀ sí calculate gbọ́n figures hmm? kọ́ pẹ̀lẹ́. ṣé wà báwo ni. mo wà òkè ìwọ ń kọ́. mo wà mo wà mo wà mo wà. Eh, kí ni wàá ṣe ládùúgbò wa. ẹ mo ń kọjá lẹ́yìn mo ní kí wọ́n á rúbọ inú ni orúbọ inú. mo onígbàgbọ́ ni mo mọ̀ ẹ́ sí ọjọ́ wo ló dé lẹ́bọ. ó yẹ kọ́rọ̀ mi yí ẹ mo wá rúbọ inú mo wá jẹun. Oh, <laughs> ó wá jẹun. <laughs> akínú wa ṣe ń bí. mọ́mí mi ló ní bíbá ẹ̀ gba tí mo dẹ̀ ti ṣe tán school tí ò help wọn mọ́mí ẹ̀ nìyẹn. mọ́mí mi ni. yéé mo ti sanwó. kí ló máa sanwó náà kí ló ṣẹlẹ̀. nígbà wo ni mọ́mí ẹ̀ ṣe máa ní ṣọ́ọ̀bù oúnjẹ tí mo wá jẹun tó máa ní kí n sanwó ìkọ̀kọ̀ náà ni wá. o ti sanwó ilé iná next time abẹ́ fi sí má wọlé abẹ́ fi jára sí. kí ló ti mú kọ́kọ́ rí eke tó gba oúnjẹ. ọmọ bìtì sí yìí. a bìtì sí yìí too help me nọ́mbà kejì ni owó wọ́wọ́. kick it. mo ń enjoy mo ń yẹ bóun ní ah ṣọwà ṣọwà kí ló dé láti jẹ́ irun tí wàá pè mí ò wá mi wò rárá. má bínú má bínú. n lè bínú sí rẹ̀ má bínú sí ẹ̀ tí mo fẹ́ kó dé hmm? ṣọwà lé tó bẹ́ẹ̀ kí mo lè yín náà kò sí nǹkan kan ní ní kó má mọ̀ lé wa ṣùgbọ́n ah, ó mọ̀ kó ti ṣe díẹ̀ tá a ti ríra last so kò possible kí nǹkan déédéé mú ẹ̀sìn pé kó máa bọ̀ nílé wa tọ́lọ́ bá níwà mọ́ níwà wá mọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ bá dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. ọlọ́run gan ní sọ bẹ́ẹ̀ ọlọ́run ò kì í ṣe ọba àká mo máa mọ bẹ́ẹ̀ máa mọ bẹ́ẹ̀ máa tún dára sí i wàá tún mẹ́kìn kọ́ńtọ́ tẹ́kọ̀ọ́ Èkú dọ́là o, èkú dọ̀rọ̀. Èkú dọ́là o, èkú dọ̀rọ̀. Òrékelẹ́wà abúmìyẹn ní ńlá yìí. Ó jẹ́ rẹ̀ra rẹ̀lẹ̀ ọlọ́run gbé ọ̀gá. Ó máa fi àìmọ̀ wá wulẹ̀ ní kejì rẹ̀ lọ. Ọmọ dára ó <laughs> hello. hello. hello ẹ fún. tolúbàrún. n fẹ́ kó wá bá mi nílé ìtura tó close my office dad mi. ah mi ò lè wá báyìí ọ̀nà méjì gan o. kí ló dé. ibi tí mo wà á jìn ni. ọ̀nà ẹ̀ jìn ọ̀nà ẹ̀ jìn bíi ti báwo o sọ fún mi pé o máa jáde lé nínà. kí ni ìtumọ̀ yẹn àṣẹ <laughs> mi wá jẹ́ gẹ́gẹ́ bí aròbó tó máa gba permission kó tó jáde. tolú ló ń bá mi sọ̀rọ̀ báyìí ṣé o realize pé èébú ló ń bá sọ̀rọ̀ ṣá ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pé ò kì í ṣàròbó ọ̀rẹ́ oh, ti yé mi bọ́ nǹkan tí mo kàn fẹ́ kó wá ṣe fún mi sí o gbọ́dọ̀ wá bá mi ibi tí mo wà sí sí sí sí sí ó dàá mo ti gbọ́ tiẹ̀ wàá rí mi títí ọ̀la. ọ̀la ṣé o kan tí mo sọ ni mo ní kó wá bá mi sìn sí olóòlà. ti bẹ̀rẹ̀ tó bá yẹ wà léèbù tún dé o ó tún ti bẹ̀rẹ̀ kí ló ń ṣe ẹ́ gan-an mo ní kó wá bá mi bì ṣé nǹkan tí mo fẹ́ rí ẹ fún ni ó wá sọ fún mi pé òkè ṣàròbó òun ó tún tọ́ mi o òun wá jà mí kí ló fẹ́ kí ṣe fẹ́ tí mo ṣe fẹ́ tán mo wá ń pè òun jà mí níyàn for what ọ̀rọ̀ òun ṣe ní ṣùgbọ́n. àtòpadà sẹ́yìn sẹ́sì. wá jáwọ́. ìyẹn ò bá lọ owó ìgboro ó darí ẹ̀ka ayé o èkú dọ́là ò jẹ́ yàtẹ̀rọ ara rẹ̀ pa èkú dọ́là o èkú dọ̀rọ̀ mi o ìwọ ni mo fẹ́ kó gba tèmi torí èmi ò mọ bí èèyàn ṣe máa wà lẹ́gbẹ̀ẹ́ odò tẹ́ni yẹn máa jẹun tán tá máa ní kó fọwọ́ ra orí sọ fún mi báwo lèèyàn ṣe máa rí ọyàn ṣọ̀ṣọ̀ lọ́bẹ̀ tẹ́ máa ní kó máa jàṣàn tí ẹ̀ dá mi lóhùn ìyàwó ẹ̀ lówó olóòbá náà tó bá ya arọ ta ló máa gbé dá mi lóhùn èbúdọ́lá arówó ìyábùnà ó tún rí owó bàbá mú ṣeun rere bá a sọ̀rọ̀ kó gbọ́lá sí ẹ lára tolú sọ fún mi èló là ń pa nínú mọ́tò tá à ń fọ yìí àtẹ̀gbọ́tà wa tá a kàwé o ká níwèé ló ń dààmú wa. ìpò tó wá kàwé tó fi sórí léde wà bẹ́ẹ̀. ó ọ̀rẹ́ mo ti bẹ ọ̀rẹ́ yé mi. mi ò bẹ́ẹ̀ jiyàn nítorí pé ìyàn jíjà máa ń ba ọ̀rẹ́ jẹ́ ni let be mo ti gbọ́ ṣe ti gbọ́ mo kàn fẹ́ kọ̀ mọ̀ pé ọ̀rọ̀ ọmọ yẹn kọjá bó ṣe ń sọ yìí. bí báwo. Ah, ọ̀pọ̀ ìbò ló fi dúdú ṣẹ̀ wá àmọ́ ìgbọ́n ara ẹ̀ ó lé lérí fine ebudola lówó lọ́wọ́ ó fine ó dùn wò lọ́mọbìnrin kò sí nǹkan tí òun wá lára ọmọbìnrin tó rí lára ebúdọ́lá àmọ́ kò ní wà kò sí bí ẹlẹ́dẹ̀ wà bí o kí n má parọ́ mọ́ tí bá béèrè lọ́wọ́ ẹ̀ á fún mi o àmọ́ kò sígbà tó fún mi lówó rí tí mi ò wo mi lójú torí a sọ wọn ní gbá ọ̀rọ̀ fún mi èmi ò dẹ̀ lè wá nítorí pé mo fẹ́ gba owó lọ́wọ́ obìnrin kóbìnrin wá gbà ṣe mi ṣe kò pọ̀ síbi mi ò lè gbà Ah, tiẹ̀ nìyẹn èmi o èmi lèmi sọ o báyọ̀ wá èmi o tóbìnrin bá máa gbàṣe mi ṣe jẹ́ ò gbàṣe ìgbà tí mo lọ náà náà ò lówó jẹ́ ò gbàṣe kó bá ṣáà ti máa ń fún èmi lówó tèmi bá ti rí owó lápò tèmi ẹ fi gbogbo yòókù lẹ. ẹ ní tiẹ̀ nìyẹn kò ń ṣe lọ́dọ̀ tèmi pọ́lísì tèmi ó yàtọ̀ mo dẹ̀ ní gan ah, bàbá mi ti sọ fún mi wípé kò sí bó ṣe lè wù kí ọkùnrin kéré tó kó kéré ju abẹ́rẹ́ lọ ọkọ ló gbọ́dọ̀ jẹ́ lórí ìyàwó èmi ò lè ṣerú ẹ̀. Ah, ah, máa padà láńjọ kan ah, èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ mo ní pọ́lísì. àbá pẹ́ ní iṣẹ́ ìṣá. àwọn ẹ̀ ló ṣe èmi o torí èmi nílé wa ọkọ lólobó orí aya ọkọ túláàdé orí ọkọ kiri. owó ìgboro ó darí ẹ̀dá lé ayé o èkúdọ́lá ò jẹ́ yàgé ara rẹ̀ pa èkúdọ́lá o. jẹ kọ́. èkú lọ̀rọ̀ èkú dọ́là o èkú lọ̀rọ̀ kò lékelé wà á kò kì í yẹ wà láàrin wa àtọmọkùnrin tó ń wábí láti fi jọ mẹ́ta èmi ò mórúkọ ẹ o. mami kò sí nǹkan láàrin mi àti Tolú ọ̀rẹ́ lásán ni wá. wo èmi ò gbàdúrà kẹjọ ta o ọ̀rẹ́ náà ni mo fẹ́ kí n máa jọ ṣe ṣó mọ̀ wípé o ti parí ìwé ẹ̀ tí ò bá ṣiṣẹ́ tó wà ní ọkọ ló kàn báyìí o. ṣé nǹkan tẹ́ ẹ̀ sọ sí ni pé kí n fẹ́ Tolú. ọmọ ṣẹ̀wọ̀n mọ́ mi ṣorí tí gbà ò bá tí ì fò kó fọ́ sí méjì kó fọ́ sí mẹ́ta òun ni sogbásogbá lè so tí sogbásogbá bá sogbá tó fọ́ àá kò sí ojú àpò lè dàbí ojú ara àpẹ́ máa wà ń bẹ̀ sọ́pàlà bàbá ti fọ́ kò ṣeé fi mọ́ tí mọ̀ ṣebémi amọ̀rọ̀rọ̀ ọjọ́ náà rí amọ̀rọ̀rọ̀ amọ̀lẹ́wà sára ń dán bọ̀lọ̀ ṣóun náà kọ́ ara pípọ́n ọjọ́ náà kọ́ ló ti ń jọ ìgbára là ń búra ẹnìkan ò kì í bú ṣàngó lẹ́rùn ọmọ mi ṣeun ó ṣe ọjọ́ rẹ̀. kí ló ń bọ̀ tẹ̀sán?

mo kàn ní kí n máa assist wọn bíbá yìí kí n lè rí change díẹ̀ ni hello. kó wá máa ṣe kí ni sórí ẹ dàrú ni nǹkan wà ní ọpọlọ ẹ ni tolú kí ni ó fẹ́ tí mi ṣe fún ẹ kí ló fẹ́ wọ̀ tí mi ò ra fún ẹ sórí ẹ dàrú ni nínú car wash. ìtàláwà ìtàláwà. sọ́kẹ́ bí ó máa gbẹ́dọ̀ ṣiṣọ́ òun. ìtàláwà là ń sọ̀kẹ́. ìwọ ní dọ̀tí òṣì ọ̀rẹ́ gbà mí náà wo bọ̀bọ́ yóò ní dọ̀tí ni náà fi dọ̀tí rí mi lára náà ọ̀rẹ́ mi gbà mí náà kí ni tolúwa ṣe nu ká wọ́ọ̀ṣì tó wá di pé ó ń fọ mọ́tò òkè káṣẹ̀ wá ní dad mi lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn ó mọ bọ́ ọ̀rẹ́ wọn ṣe máa wá wọn wá àwọn governors commissioners senators kó wá máa lọ bẹ́ẹ̀ kó wá wò pé èhó mi èbúdọ́là èmi èbúdọ́là ọ̀rẹ́ mi ò status mi nínú ilẹ̀ yìí náà kọ́ wá gbọ́ pé èho mi lọ́kọ tèmi fọ mọ́tò nu car wash. ṣé ìkẹyìn sí ọ̀rẹ́ mi ìta gbangba la wà yẹ kó máa disgrace ẹ̀yìn báyìí. mo ń disgrace ẹ mo ti disgrace ẹ o o lè believe pé last time tí mo lọ sí London fún summer mo ra ṣòkòtò díẹ̀ yìí fún ṣòkòtò díẹ̀ tó wá ń wò yìí ó cost one hundred and seventy pounds òun ló lò ṣí ẹwọ́ tó fi ń fọ mọ́tò. one hundred and seventy pounds is just like forty thousand naira take it easy now kò lè to dodo yẹn forty thousand naira ló torí ẹ̀ ń disgrace in your kí lè tó máa ṣe báyìí now. Ah. Oh. ṣe yé mi ni so one hundred and seventy pounds ń ṣòwò ọ̀rọ̀ ẹ̀ ò lè dùn mí ṣòrí tó bá jẹ́ pé dáà ti tiẹ̀ ó wà lára àwọn gbajúmọ̀ ọ̀lẹ̀ yìí ni bí bàbá ti tèmi tó bá jẹ́ pé ọmọ tó fowó tọ́ ni ẹnì ó ní máa sọ fún mi pé one hundred and seventy pounds kò kí ń ṣòwò ṣó yẹ bẹ́ẹ̀ yẹn wọn ò fowó tọ́ ẹ ló fà ọmọ lẹ́lẹ̀ ṣó yẹ pé onídọ̀tí ni ẹ sọ wípé you are a disgrace <gasps> ó ń dọ̀tí mi wà láìtàláì tí yóò bá ń ṣe ọlá ọlọ́run tí mo wò mọ́ ẹ lára ni màá ní kó bọ́ ṣòkòtò díẹ̀ yìí. wàá bọ́ ṣòkòtò ń dì mí níta gbangba. máa bọ bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ wàá bọ́ ta gbangba báyìí tí ọlọ́run tí mo wò mọ́ ẹ lára ni ìwọ ní dọ̀tí ó ṣe ọmọ lẹ́lẹ́ gbọ́wọ́ sì kúrò lára mi. sórí láyé ẹ má tún fọwọ́ kàn mí mọ́ tó bá fẹ́ fi ọwọ́ ẹ̀ yìí kàn mí wàá wẹ̀ pẹ̀lú clean area jig wàá ra fallopood àwọn àwọn ọṣẹ tó ní agbára tó yẹ pé máa ń fọ ìdọ̀tí mọ́ ló máa fọ because ìdọ̀tí ni ẹ́ ó wò mí dáadáa ni ìwọ ní dọ̀tí oṣù olóòórùn oṣù. àìmọye olóòórùn oṣù. ó dàbí kò wọ́n dáa mọ́. wọ́n ṣì dáadáa. disgrace me tó disappoint me jí tèmi ra wọn seventy pounds No, if you don't mọ́tò ń car wash ọ̀dẹ̀ nìkẹyẹ náà ọ̀dẹ̀ tí ò lọ́pọlọ olóṣì nìkẹyẹ ọmọ olóhùn burúkú yẹn sọ fún mi pé èlé ni wọ́n seventy pounds ṣèbí forty k ni olóṣì bàbá ẹ̀rọ ò rà last week kan ló wá bá mi lé pé kí n yá òun lówó olóṣì ó bá mi sọ̀rọ̀ wèrè wo kò tẹ̀ tí ì rí anything máa gbà mí kẹ́ ẹ́ bàbá ṣe fẹ́ kó bá mi ni. àbúrò bàbá ò ṣì wọlé ṣe dèdè wà ní etí yìí ni ẹ gbọ́ pé mo hàn fún yìí ni ṣe ẹ fẹ́ kó bá mi ni. ẹ máa gbà mí kẹ́ ẹ́ ẹ̀yin lẹ máa jẹ́ kéèyàn ṣì sọ o ẹ máa jẹ́ kéèyàn ṣì sọ o. ọmọ mi tó o sì rí pé wọn ló sì fẹ́ fi mọ́tò kọlù mí tó sì yẹ kó o wí fún un pé bàbá ẹ má bínú kí n sì mọ ọ bá tèmi lọ sọ lágbà ń lé ni àbí bọ́ọ̀ ló ti jẹ́ tòsí tí wọ́n ń sọ̀rọ̀ sí báyìí. èmi ò lágbára dáradára lé bí ẹ̀yin báyìí tí o bá ṣe frustration tó ṣe yín ni ẹ ní kúrò nu lẹ́yìn kírámàrì lójú títí bí gbàtẹ wà pálọ ẹ wo tí bá gbá yín dànù wà láìtàláì wọn ò ní mú mi sí torí bẹ ṣe ń wò mí ọmọ olówó ni mí pàpá mi máa rìn dad mi ó máa rìn ni mo sọ fún yín yẹn òkú yín kan máa dòkú ìjọba ni ẹ dúró sọ́nà. Ah, ìwọ náà sì fẹ́ dàgbà báyìí òun sì fẹ́ dàgbà ló ń sọ̀rọ̀ sàgbàlagbà báyìí só sì dá báwọn ọmọ yìí ó dà kò burú gbogbo èèyàn mọ̀ sí ọ̀rọ̀ yìí ò tiẹ̀ yéèyàn ẹ sì sọ̀rọ̀ rádaràda ẹ sọ̀rọ̀ bàṣàbàṣà sí àwọn àgbàlagbà bó ti wù yín só sì dá báwọn. ẹ dúró lọ́nà sí màá gbá yín dànù báyìí màá wọ̀kù yín sí títì ṣé ti gbọ́ bẹ́ẹ̀. èkú dọ́là o èkú dọ́rọ̀ èkú dọ́là tó bá yẹ é sí a sọ pé ló ti dàtú bí ó ti change wọn ò ní mọ̀ pé asunkun símú ẹ̀ ó fi kun pamọ́ ni ìbùdọ̀lá ah, kí ni problem ẹ̀ gan tinubu ti bẹ̀rẹ̀ sí níbẹ̀ báyìí ò ná mà mọ́ gbogbo nǹkan tó ti ṣe fún mi láti bẹ̀rẹ̀ ọjọ́ tó ti mọ̀ mi ìwà bẹ̀rẹ̀ sí ní kàfàyè ọlọ́run nìkan ló ní kó má rántí sọ wípé ìwọ ló túṣìlé tí mò ń gbé lójú ọ̀rẹ́ ẹ̀ wàá tú mi sí òwò ní gbangba wàá má ṣe òbúra wàá bá mi kọ̀rọ̀ wàá fẹ́ fi bò tí bá wa sọ̀rọ̀ wà ní ìfẹ́ ni ìfẹ́ tó ní sinmi ló jẹ́ kó máa misbehave ìfẹ́ yẹn ló jẹ́ kó máa misbehave wo jẹ́ kí n sọ kí n kàn fún ẹ mi ò mind kífẹ́ yẹn má tó yẹn kí wà ọmọlúwàbí tó bá wà lálẹ́ kó increase kífẹ́ reduce mi ò mind honestly mi ò mind kí ló dé gan. anyway mo ṣe problem àgbà tó jọkùn ni ó ní kìtìnú máa gbénu kìtìnú máa gbé ta ni mo ti mọ nǹkan tí màá ṣe má wọrí mo ti gbẹ̀bẹ̀ let's forget about it for now. o ṣe ọkàn mi mo ní ṣírò ẹ mọ àmọ́ ìwọ náà má lọ síbẹ̀ yẹn mọ́ o. o jẹ́ ká sọ̀rọ̀ yìí kó yé wa o jẹ́ kó yé wa let me tell you something ẹni tó bá láṣọ kan kò ní sọ pé kìsà ni o nígbà tí mi ò tí ì lọ́nà mi nǹkan. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé bí mo ti sọ fún ẹ pé mo ti bá ẹ bá dad mi sọ̀rọ̀ wọ́n jẹ́ níṣẹ́ yẹn máa bọ́ sí i mo lè ti sọ fún ẹ pé màmá fún ẹ lówó tó tówó lóṣooṣù àbí kí ló tún fẹ́. come in. ah ṣẹwà. báwo ni. i'm ah, fine báwo ṣùgbọ́n ká. tolu talele. ó oh, ṣẹwà nìyẹn um, childhood friend mi àti kazeem ni àti kazeem ni. childhood what. yeah our close gan àwa mẹ́tẹ̀ẹ̀ta. ọ̀rẹ́ lélẹ́yìí tó ń rèṣèrèṣè bí ọmọ tó ń fowó tọ́ yìí come on stop it. jọ ṣé mi ló ń wẹnu sí lára ṣé torí títí àlòkù òyìnbó tó kó sọ́rùn àbí ti bronze medal tó kó sétí tó pè ní ẹ̀rìn ló jẹ́ kó máa bá mi sọ̀rọ̀ anyhow. èmi mo kó àlòkù òyìnbó sọ́rùn èmi ọmọ olówó tó bá jọ́ mo lọ́wọ́ ṣé mo jẹ́ lówó bàbá ẹ̀ rí ni. tolú ṣé o gbọ́ ọkọ tó ń sọ o ò anything ṣòrí mi o bá jẹ́ kó jáde nínú lẹ́yìn sí máa gbá lójú ni. wọ́n gbẹ́ mi lójú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó o bá gbá o ní gbá mi mọ́ ṣé mi ni mo tó bẹ́ẹ̀ àbí. ó gba ẹsẹ̀ mi. ẹsẹ̀ mi. ó gbá etí mi ó tẹ ń wọ. bí wọ́n ṣe ń wọ̀ ọ́ náà nígbà tí wọ́n náà fọ́ létí nìyẹn náà. ọ ṣé nǹkan tó máa sọ nìyẹn. man this is cheating. Hmm? mo mọ̀ mọ̀ dúró ni kò má rò pé mo fẹ́ sá fún ẹ give me another one and we will give you double idiot ìwọ ọmọ tó ń tọ́ tó nílé rẹ̀ ìyọ́mọ òṣì. èkú dọ́là o èébú dọ̀rọ̀ èkú dọ́là o èébú dọ̀rọ̀ òrékè lẹ́wà amúnìyẹ nílá yìí ó jẹ́ rẹ̀ rà rẹ̀ lẹ̀ ọlọ́run gbé ọ̀gá kó má fìyà mọ̀ wá wulẹ̀ rí kéèkì rẹ̀ lọ ọmọ dára ó lè máa ń tún ìrírí bẹ́ẹ̀ ju tó bá fọwọ́ kọ̀ wá àárín ìyàbọ̀ gbogbo lèlé àtọ́fún mi gbogbo sínkì yẹn á sì dọ̀tí. ẹ ṣé ìwọ ò mọ̀ wípé téèyàn bá fọbọ́ tán èèyàn máa mọ̀ gbogbo lẹ́lẹ̀ èèyàn máa fi napkin clean gbogbo tébù yẹn ni ó dẹ̀ fi gbogbo ẹlẹ́yìn yamayama wá èmi ò fẹ́ ọ̀bù o mi ò fẹ́ ọ̀bù rárá rárá torí mo ṣe ń wọ̀ mí tí mo bá kí ẹ mọ́lẹ̀ kọ́lọ̀ má jẹ́ kí n lù ẹ́ pa fáwọn tó ní ẹni mi ò fẹ́ ọ̀bùn tó bá ti tún inú ilé mi ṣe tó ti ń nú gbogbo ẹ̀ tó ti wà ní ìmọ́tótó ò ní máa rí ojú pípọ́ mi ṣùgbọ́n tó ṣe ìmọ́tótó nínú ilé yìí wàá rí n tó ju ojú pípọ́ lọ ṣọgbọ́n ni àbó dáhùn. ẹnì eh, tó bá di next week ó máa lọ bẹ̀rẹ̀ lesson bẹ́ẹ̀ ni torí mi ò fẹ́ ìdí ẹ̀ máa gbọmọ ọ̀dọ̀ tó máa ní pé nítorí pé ojú ọmọ ọ̀dọ̀ torí náà kò di jàtijàti kò di ọlọ́dọ̀ ọ̀dọ̀ tàbí ká máa ní pé kó wá máa lọ pàtẹ tàbí ká máa lọ fẹ́ẹ́sì ṣọ́ọ̀bù èmi ò bìlífù ní gbogbo orúkọ bẹ́ẹ̀ tó bá wà lọ bẹ̀rẹ̀ lẹ́sìn yẹn tí wọ́n bá ti wá bí ẹ re tàbí tí wọ́n ti wá bí ẹ dáadáa kó wá mú ìwé ẹ kó wá gbájúmọ́ ju iṣẹ́ ilé ti tèmi lọ sórí ọlọ́run má jẹ́ kí n pa ẹni kó má jẹ́ pé ó ku ẹni màá fi ránṣẹ́ sáwọn tó ní ẹ. sórí tí mo bá kí ẹ mọ́lẹ̀ màá lù ẹ padà fáwọn tó mú ẹ wá ni kódà tí wọ́n bá ní ẹ̀wọ̀n nínú ẹ̀ mọ́ wàá máa kàwé ẹ̀ wá dẹ̀ máa ṣiṣẹ́ lé tó bá gbóṣù. ló ṣe é kí ló dé. mi ìyá jẹ mí o. ìyá ìyá jẹ ọmọ ti tèmi àbí kò ní ga fún ìyá náà ni kí ló dé kí ló ṣẹlẹ̀. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mo lọ ni mo bọ́ ọmọbìnrin kan bẹ̀ mi ò bá wí o mi ò bá sọ̀rọ̀ mi ò bú mi ṣe kankan fún ó bẹ̀rẹ̀ sí ní bu yín ló ń bú dad mi ló ń bú everybody. the next thing mo máa ṣe báyìí ó gbá mi lé. Ah! Ah! ní gbogbo ní gbogbo tí ẹ ń gbóná yìí olórí burúkú lọ́wọ́ òun ni ṣé eré lọ́dún fún lọ́dọ̀ ọ̀pẹ létí ni ah! kábíyèsí ọ̀rọ̀ àbọ̀ àpò ní ó máa ṣòfò ni. ó bú èmi àti bàbá ẹ ó sọ fún wọn irú èèyàn tèmi àti bàbá ẹ jẹ ni. ó sọ fún pé mo lówó ni mí. àwọn tóbi ò ní jèrè òun kò ní jèrè àwọn tóbi èmi àti bàbá ẹ ló sọ̀rọ̀ sí àbọ̀ lórí burúkú ọmọ ni àbọ̀ ọmọ òfo ni ẹni tó wà lọ bá kí ló sọ. kò sọ kankan òun ṣe kankan wo mi. kò sọ kankan olórí burúkú ènìyàn ni kó pàápàá olòṣì ènìyàn ṣọdí kan tẹ̀mí sọ fún ẹ nípa olówó àti tálíkà olówó ń ṣọ̀rẹ́ olówó olòṣì ń ṣọ̀rẹ́ olòṣì oníkálukú ń ṣọ̀rẹ́ ara wọn ni mo sọ fún ẹ mo ní má gbé bàárà ẹ lọ sọ́dọ̀ tálíkà torí tálíkà ní tálíkà màmá jẹ́ olòṣì ní tálíkà tálíkà ò rí jẹ tálíkà ò rí mu olórí burúkú ni tálíkà tí wọ́n bá ti ń pòkú èèyàn ó yẹ kí tálíkà náwó ni pé èmi rè òkú èèyàn ni mí olòṣì ènìyàn mo ti sọ fún ẹ pé góòdì gà lásán ni ó dẹ̀ ní gbọ́ sí mi lẹ́nu ṣoríyà tó ti fi ń jẹ́ sìn lẹ́nìí ni màá jẹ́ kó mọ̀ wípé òní ìyá lẹ́ni ló máa mọ̀ wípé ìbí ju ìbí lọ lẹ́ni lèmi máa fi yé wípé bí mo wá ṣe wá bí ẹ ó wá yàtọ̀ sí bíyà láyà àti pọ̀nípọ̀gbà bàbá ńlá bàbá ẹ̀ bí wọ́n ṣe bíyà bí wọ́n ṣe bí wọ́n ṣe bí gbogbo ọmọ níran wọn màá jẹ́ kó mọ̀ wípé ó ká èmi lára ju gbogbo bẹ̀yẹn lọ èfò ló òfò tó fẹ́ ṣe lẹ́ni ló máa ṣe. lẹ́ni ló máa mọ̀ wípé èèyàn wọ mi ló bá ṣe mi ṣé ìwọ ló bá mi wọ́n bá ṣe wọ̀ mi àkọlọ́ọ̀dì burúkú ni ẹ̀ wọ́n bá ṣe wọ̀ mi kò ní dá fún abọ́ ṣe wọ̀ mi ìyàwó ṣìírí ni kò ní dá fún àwọn tó ní ẹ láyé ẹ ọ máa bàjẹ́ fún ẹ wọ́n lọ ṣe ọ̀yọ́ jáde ìwọ ló bá mi bí wọ́n náà àwọn ọmọ kan àwọn olórí burúkú lẹ́lẹ́yìn àwọn ọmọ òfò ọmọ lásán jáde àwọn olùlọ́ṣẹ́ aláìníbi aláìníbi ni kò ní dá oníṣòwò àbọ̀lọ́ọ̀dì kò ní dá kò ní dá kò ní dá fún ẹni twenty one ọdún kò ní dá gbádùn nù nítorí ẹ̀ máa gbárùkù gbárùkù fẹ́ pàdé mi. ó máa kú ó kú dànù lẹ́nìí. owó ṣé kò sí kankan. Um, ṣé wàá ní wọ́n fẹ́ rí. ṣé kò sí kankan. no kàn fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ni. kò sí nǹkan ṣẹ́wà. má wọ́n ń béèrè ẹ̀ta o. ta ló ń béèrè. báwo ni ṣá. madam you are under arrest. kí ni mo ṣe tó ló. sádà bọ̀ wá ẹ máa bá mi. you are under arrest ẹ wá arrest ọmọ mi lé tolú tolú tí mo dẹ̀ béèrè lọ́wọ́ ìpín ṣé kò sí kankan ní kò sí kankan ṣé màá mọ̀ pé ó arrest ọmọ mi nínú ilé màá dẹ̀ pé ọmọ mi jáde fún ọ tí mi kì í ṣábí ọmọ wèrè tolú. Ah, ọ̀dà rẹ̀ ṣe mẹ́wàá fi ọmọ mi sílẹ̀ fún yẹn máa mọ́mọ́ lọ ẹni ọ̀dà rẹ̀ ṣe kí wọ́n wá lọ. èmi ni o. ìrọ̀ ló ń jẹ́ mi ni. ẹ ra sà. ẹ ra o. ẹ jọ àwọn màdàm tó ń gbénu lẹ́yìn kọ́. wọn ò sílẹ̀. Ah, àwọn dáàdì náà ń kọ́. àwọn náà sílẹ̀ ẹ ṣé mo lè dúró dè wọ́n. Ah, free word, Lawa. ẹ lè dúró dè wọ́n. ọ̀nkún. Ah, ẹ ah, mo rò nígbà tí mo ní mo lè dúró dè wọ́n kí n wọnú ilé kí n dúró ni. madam ẹni kẹ́ ẹ wọnú ilé kẹ́ ẹ dúró dè wọ́n mo sọ fún yín onílé ò sí nílé ẹ wá ní kẹ́ wọnú ilé kẹ́ dúró dè wọ́n kò possible. Eh, kò burú bàbá ọkọ mi ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tẹ́yìn náà lè bá mi dá sí ni. ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ ní àárín ọmọ mi àti wọn ni mo ṣe ní pé kí n wá wò ó. ẹ lè dúró dé o tó bá yẹ pé lólè bẹ́ẹ̀ dúró sí ẹ lè dúró. madam ṣe rí bí mo ṣe dúró tì yìí òun ti ń pẹ́ jù. ẹ ṣe gan aṣọ lórí burúkú nìwọ yìí ọmọ gidi ni mo pè ẹ́ ìwọ mú ọmọ tèmi ẹ lọ fi sí àhámọ́ wọ́n wá fìwọ́ sílẹ̀ ó wálé àbí ó dájú pé àwọn òbí ẹ̀ ò jèrè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé wọ́n fẹ́ kí n jèrè ọmọ mi ni mo béèrè lọ́wọ́ ẹ ni àlọ́ lélẹ́yìí o kò ń ṣèjà mo wá fún ẹ ní èní sí ọ̀la sí ọmọ mi ò bá wá bá mi lé àwọn òbí àárú yẹ wọn láwọn kan làwọn bí. ewu dọ́là. Ebúdọ̀lá àwa tètè wá bá mi lọ síbi tí mo fẹ́ràn ẹja rẹ ilẹ̀ ìṣúná ah. wá bá mi lọ sí. Ah, kí ló dé ah, Ebúdọ̀lá. kíkẹ́ ńkọ́. àmì ó sáré lọ sí ward four ni mà. ìdíkà ló ṣe dressing Mr. Yori. èmi ni mà. ìwọ ni. bẹ́ẹ̀ ni mà. ṣó ti fún láwọn oògùn ẹ̀. bẹ́ẹ̀ ni mà. rìsọ́ọ̀tì tẹ́sítì ta ṣe ń kọ́. ọmọ tí mo rìn. wọ́n tọ́ bá mi wá kó jẹ́ mo fẹ́ rí òkè lọ́sọ̀rọ̀. ṣókù díẹ̀ káàtó ẹ ṣe jẹ́ kí sickness wọ ọmọ yín lára tó tó ìkẹ́ tó gbé irọ́ o ah ṣé ní immediately tó ṣẹlẹ̀ náà ni mò ń gbé bọ̀ mo kàn ní ah bá mi mú nǹkan nulẹ̀ o bódẹ̀ ṣe ń bọ̀ tí mo dẹ̀ ní kí n gba ohun tí ó tí mo ṣá tí mo rán ó kàn yẹgẹrẹ ni bódẹ̀ ṣe yẹgẹrẹ báyìí bẹ́ẹ̀ náà ni mo pick ẹ̀ up láàrúdé hospital níjẹta yẹn mi ò tiẹ̀ mi ò adé mi ò dúró for five minutes nílé. gbogbo nǹkan tó wá jẹ́ surprise pain ni pé gbogbo series of tests tó yẹ ká carry out ni mo ti ṣe but to my surprise pàtó náà ni attest ẹ̀jẹ̀ attest ìtọ̀ attest ìtọ̀ same náà ni mo tún invite colleague mi from other hospital the same result náà là ń rí. ìdè doctor ah, same result bíi ti báwo nǹkan kò ṣe kò sick nǹkan kò ṣe wà òkè. mi ì gbárù iṣẹ́ báyìí rí madam. ẹ kí wàá ní ká wá ṣe báyìí náà. ọlọ́run nìkan ló kù tá a máa pè báyìí. because kò tiẹ̀ yé mi gangan fúnra mi but all the same. lọ. tọ́rọ wò mí òun ṣeré pọ̀ mọ́ nǹkan tí mo sọ mo ní kó tú ọmọ mi sílẹ̀ mo ní kó tú ọmọ mi sílẹ̀ àìtú ọmọ mi sílẹ̀ wá àwọn ọ̀run àgbẹ̀ ní àlejò òkè ọ̀run wò tó bá débẹ̀ bá wá tún dá ẹ padà sílé ayé pé kò tún wá jẹ ìyẹn lékè ni ó mọ̀ pàjẹ́ ni ẹ èmi ti rí ẹ gbogbo ibi tí mo dé pátákátá ni mo ti rí pàjẹ́ ni ẹ bó ṣe ń wò mí èmi ti wá mọ̀ mo ti rí pé òfin mú àjẹ́ tí mo bá wá padà bọ̀ báyìí máa kó àwọn ọlọ́pàá wá wọ́n wá gbé e lọ wọ́n wá mọ̀ wípé yes àjẹgàn ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀wọ̀n sórí ilẹ̀ tó wọ ẹsẹ̀ ọfẹ́ sọpọ̀ mọ̀ pẹ̀ ṣọfẹ́ sọpọ̀ mọ̀ pẹ̀ ó dà búra búra búra sí bọ́bàtà lẹ́sẹ̀ kó búra sí kó sọ pé wọn ò mọ̀ nípa bóyá ọmọ mi bó ṣe ń ṣàìsàn bámi bámi kúrò lẹ́yìn ọmọ mi padà lẹ́yìn ọmọ mi kọjá kọ́mọ mi kọ́ ló ń lò ṣe olórí burúkú ó wá wò bí ọ̀dẹ̀ ó wò bí ó lami lójú yòròjò ló ń ṣe bí olóṣì bá ṣe máa ogun oṣù ogun àjọlùgbó bí mo ṣe lọ tí mo bá máa fi padà wàá rí tí màá fojú ẹ ikú wọlé tó èmi tó bá kú èmi mo pẹ́ òkú ẹ̀ mi kásán ọ̀gá. Ah, ah. ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ bá ń délé àjàsà. ọ̀ kúkú ní fẹ́ lómi ṣe é. ó mà ti tó ọdún mẹ́ta báyìí. ọdún mẹ́ta kẹ̀ látìgbà tó mọ lóàbí ti kú ni mo ti pọ̀ sókè rajà nítorí pé olóṣèlú tí ò bá ti sí nínú ìjọba lè yìí á jìyà á tún bùyàn jẹ pàápàá èmi ṣe rárá dọ́gbọ́n sí mi bọ́ sókè ọya lọ́run mi dọ́gbọ́n sí mi ṣáà ń dọ́gbọ́n ara mi náà láti nǹkan bíi ọdún méjìdínlógún sẹ́yìn ni mo ti wà ń bẹ̀ nǹkan máa ń wálé lẹ́ǹkankan láti wo ìyàwó àtọmọ nídìí. ẹ kúkú parọ́ àwa náà padà ṣe tiwọn ló gbé wa dépò tá lónìí. ọlọ́run kò ní já yín wálẹ̀. àmín. báwo dẹ̀ ni ìyàwó àtọmọ kọ́. àdúpẹ́ àdúpẹ́ àwọn tiẹ̀ náà kọ́. n tó gbé mi débí nìyẹn o wọ́n ní ọmọ mi lọ bá ọmọ yìí olówó kan jà ló bá fọwọ́ lágbà lójú ló bá dèrò àhámọ́ lọ́dọ̀ yín bí. àbọ̀mọ ẹni ọmọ ṣẹ̀wá. bẹ́ẹ̀ ni ọmọ mi ni ìgúnná kan ṣoṣo tí mo ní nìyẹn o kò ní níwájú bẹ́ẹ̀ dẹ̀ ni ò ní lẹ́yìn o gbàrà tí ìyá ẹ pè mí ó ti wà láhàámọ́ ni mò ń sáré bọ̀ o. Ah! mo ṣu eyín olómi sí lára mi fún mi one minute. hello. mú ọmọ ṣẹ̀wà wá tó bá ọmọ olóyè gbọ́njúbọ́lá jà nísinsìnyí ni o nísinsìnyí. ọ̀rẹ́ ọgbọ́n wo ló lè bá mi dá sí i tí ọmọdé máa fi kúrò ń bí ilé ni. nítorí èdè wàá lè wọ. sir. at least you can go. okay sir. all right. um, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ máa sa gbogbo agbára mi kó lè tẹ̀lé lọlé àmọ́ tí kò bá possible um, very ẹ̀ láàárọ̀ ọ̀la àbáyín lé. ọlọ́run adé ṣe inú tiẹ̀ náà pẹ̀lẹ́ ọmọṣẹ́wà pẹ̀lẹ́. dádì mi àìlówólówó yín ló fi ẹ̀jẹ̀ mi báyìí. èmi náà mọ̀ àmọ́ mo fẹ́ kó mọ̀ yìí pé àtàrí ló ń fi wàhálà yìí ni o apàjùbà ọmọ ilẹ̀ ọrọ̀ mo filẹ̀ yìí sílẹ̀ mo sá lọ sókè ọ̀yà ṣé ibi nítorí owó náà ni àfikọ́ lóun fi iṣẹ́ yìí ní. Ni ọmọ mi ìwọ má sunkún mọ́. sórí má rò bẹ́ẹ̀ béyìí ò ṣe bóyá ìtọ́jú ilé ìlọ ni ò bá ṣẹlẹ̀ bàbá ẹ̀ náà ṣàárẹ̀ lórí ìkàlẹ̀ ẹ̀ ó dẹ̀ ti gbìyànjú dáadáa ẹ̀ fọkàn ẹ̀ balẹ̀ ṣùgbọ́n má bínú pẹ̀lẹ́ wá wo máa gbìyànjú àmọ́ wọn náà gbégbèsè torí èèyàn mímú ẹ lẹni tó ti ọmọdé ìmọ̀lẹ̀. ẹni mímú. kékeré ọmọ. wọ́n yìí olóyè ẹ̀rọ ọ̀sán ọjọ́ mẹ́ta ó mà tọdún mẹ́wàá ẹ̀lẹ́ màdàm ìyàwó mi ẹ̀lẹ́ o. Bámidélé wonderful ah. wọ́n júwèé ọ̀dọ̀ mi fún yín ni àbí báwo. abẹ́ ilé nílé yìí. èmi mo nílé ilé mi rèé. ọpẹ́ o ṣé o sí. Ah, wàhálà kékeré kan ni. Eh, ọmọ mi ló tì mọ́ station wọ́n wá ní tí àbá wá sí bíbí pé ẹni tó ti mọ́lé ibí ni àwọn òbí ẹ̀ ń gbé tọ́ọ̀bà rí wọn wọ́n ní wọ́n ní fi ọmọ mi lẹ̀. Eh, ah, ọ̀rọ̀ tí ìyá yẹn sọ ni ìyàwó mi ló máa ní kí wọ́n dá sẹ̀ríà fọmọ yẹn ó dà pé bọ́ ọmọ ẹ̀já ni. bàbá olóye ọmọ mi ni ọmọ mi ni ọmọ yín ọjọ́ sí. òun ni ẹ. ọmọ mi ni. oh my god ojú yorùbá máa ń wíre o. ẹ wọn ní ta bá sọ òkò sí ọjà aráalé ẹni ló máa ń lọ bá ẹ anyway à ń yanjú gbogbo wọn yẹn. good to see you. Yeah, iṣẹ́ wa ń kọ́ báyìí. iṣẹ́ iṣẹ́ ti gbé mi lọ sọ́nà ọ̀dọ̀ àwọn haúsá lọ́hùn-ún wọn eh, mo wá sí yìí. kánò èèyàn kan ló fi bísíǹnẹ̀sì kan lọ mí. kọ́mi kọ́mi kọ́mi kọ́mi wọn ò sí gate fún wọn ni àwọn dà. àṣìlẹ̀kùn olóyè ti sọ èèyàn mi lọ́lọ́yè. darling. Hello. bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ débi bàyẹ̀ yìí méjèèjì kí lè ṣe débi mọ́tò ẹ̀yìn wọ́n ní bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ débi. madam kí ni ìtumọ̀ yẹn náà. àwọn èèyàn burúkú tí mo sọ̀rọ̀ ẹ̀ fún wọn rèé tún ẹ̀ rèé àwọn èèyàn burúkú tí wọ́n fi nǹkan sọmọ mi rèé tí ní kò ní gbádùn especially this woman she's a witch àjẹ́ obìnrin. good thank you. o dẹ̀ rí mi ní dúró a irú ìwà àfojúdi wò nìyẹn ṣé o mọ̀ pé mi àti wọn lájọ wọlé wa èmi ò mọ̀ pé wà tiwọn lẹ́jọ́ ń bọ̀ ó ò mọ àwọn èèyàn burúkú ni àwọn èèyàn játijàti èèyàn lásán mà làwọn eléyìí èèyàn burúkúrúkú abọ èèyàn burúkú ayérayé ni wọn. sórí ọmọ wúmà yìí ọmọ wúmà yìí ni ọmọ ẹ ló na ọmọ mi lẹ́yìn tó nà tán ó tún wá fi nǹkan nà nǹkan tó nà yẹn ló wá jẹ́ kó sì wúmà yìí àjẹ́ ni ó tún ti fọ́ ọmọ ẹ̀ lájẹ́ orí ẹlẹ́yẹ wájú kò sì sínú ilé mi good thank you tó bá jẹ́ lóòótọ́ náà jẹ́ àjẹ́ tí wọ́n ṣe ọmọ ẹ̀ òfin yá n tó dùn jù láti ṣe fún ẹ kò ṣe ń ké ajá ẹ. don't do that. yóò lè má gba àwọn èèyàn burúkú láì lálẹ́ sọ. let me talk woman. ìṣòrí èyí tí ò yẹ ó pọ̀ ju èyí tó yẹ lọ sórí àwọn tí òun wò yìí èèyàn mi ni wọ́n èèyàn mi lọ́kùnrin bámidélé lọ́jọ́ tó ti pẹ́ à ń yàtọ̀ sí yẹn ẹ̀wẹ̀ olóore náà jẹ́ sèmi àti ẹ̀ sórí ọmọ tí wọ́n lọ tì mọ́lé yẹn òun ló ṣe okùnfà wíwáyé ọmọ tiwa tí mo sọ fún ẹ lọ́jọ́ sí. mo mo rántí mo rántí ah, ìjókòó ah, ọmọ yẹn lo èlò lọ́tìmọ́lé eh, eh. ọmọ yẹn ló ń fìyà jẹ kiri yẹn mi ò fìyà jẹ́ mi ò fìyà jẹ́ ṣé mo fìyà mi ò fìyà jẹ́. apologize from them. ẹ kú dókè sábọ ẹ kú àtàárọ̀ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú jàre ẹ gbà pé mi ni mo ṣẹ̀yìn ẹ kò yé ni ó dẹ̀ ti yé báyìí ṣé n gẹ́tọ̀ ọ̀rọ̀ mi gbogbo ẹ̀ ló máa ní àtúnṣe ṣe gbọ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ torí ẹ kí wàá ní kí n fi ṣe yín lálejò bá kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. wọn náà jẹ ni màá fún madam àti ẹ̀jẹ̀ kankan rárá ń takọ̀ fẹ́ bẹ́ẹ̀ sì máa bá a gba ọmọ wa jáde kúrò ní tó wà yóò tán. ìyẹn ìyẹn ò ní jẹ́ wàhálà ìyẹn ò ní jẹ́ wàhálà rárá. ẹ ló Banji ẹ ǹlẹ́ ṣàlàfíà ni yes ọmọbìnrin kan tí ìyàwó mi ní kan tì mọ́lé síbẹ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ dá sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sọ gbé fóònù fún DPO yìí náà. hello DPO ẹ kú iṣẹ́ ẹ ọmọ mi tì mọ́lé síbẹ̀ yẹn mo fẹ́ kẹ́ tú sílẹ̀. Uh, unconditionally. in fact ẹ jẹ́ kí àwọn èèyàn yín bá mi gbé wá sílé báyìí kó máa gbé bọ̀ wá bá mi lé mi thank you so much. olóyè no no no no no no ẹ wo kí ni òyìnbó máa ń sọ one good turn. deserve the other. now penalty ẹ ni pé wàá ṣoúnjẹ fún mi. àbí wọ́n máa ń jẹ iyán. iyán eh, eh, mo dé tán mo dé tán ẹ jọ mò ń bọ̀. ẹ jẹ́ lọ dáná ẹ jẹ́ lọ dáná fún mi. and your punishment ni pé o máa gun fúnra ẹni. èkú dọ̀rọ̀ o èkú dọ̀rọ̀ òlékelẹ́gbà àbùkù yẹn nílá yìí ó jẹ́ bẹ́rẹ̀ mẹ́lẹ́ mẹ́lẹ́ ọlọ́run gbé yọ̀dá ó máa fi àmọ́ wá wù lẹ́nìkejì. kan ló gún wa lẹ́sẹ̀ mo dẹ̀ nígbà wọ pé ẹ̀yin lẹ lè bá wa yọ. àwọn alálẹ̀ ọba yìí yọ. ṣẹ́yìn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi olóore mi ni wọ́n jẹ́ orí mi dẹ̀ ṣùkú lọ́dọ̀ wọn tí mo retí àmọ́ nǹkan kan wá wà tó fẹ́ kọ́ lọ́wọ́n bá ṣe fún wọn ó sì máa ń dùn wọn ní gbogbo ìgbà àmọ́ tọ́lọ́wọ́n bá ti ṣe fún wọn ìyàwó wọn ò lóyún àárọ̀ dalẹ́ ẹ̀gbọ́n oyún àrùn kò di alẹ́ rí tààrọ̀ ò di alẹ́ rí tàlẹ́gùn ò di àrọ̀ rí bí ọmọ bíbí ṣe wá mú mú láyà wa tó tó jọba lóògùn àyà mi tó bẹ́ẹ̀ ni ìjọba lóògùn àyà mi ẹ̀sà kò síbi tá a ti dé kọ́nà ló já sí bàbá ẹjọ́ tó lọ́nà ó bẹ̀yẹ̀ gbogbo ọ̀nà tẹ bá mọ̀ gbogbo agbára tẹ bá ní fi ràn mí lọ́wọ́ ìfà mi kú ọmọ ọmọ tó máa gbẹ̀yìn tẹ́yìn mi ṣe ni mo fẹ́ bàbá ẹ ṣàánú tẹ bá ràn mí lọ́wọ́ ẹ̀mí ìgbádùn. ẹ ṣeun ẹ wà bímọ àmọ́ ẹ dákun wọn bẹ́ẹ̀ níṣẹ́ kékeré kan ẹ ṣe é bá ń jẹ́ṣẹ́ wọn. màmá ṣe kí ni. ṣé ẹ bá mi rí ibi ọmọ òòjọ́. tí abílẹ̀ òjọ́ ibi rẹ̀ la fẹ́ lò fún yín bá a bá ti rí bí ọmọ òjọ́ tẹ́ ẹ sì rí ẹgbẹ̀rún mẹ́wàá náírà tẹ́ ẹ fi sí lẹ́gbẹ̀ẹ́ <laughs> oyún àní bí ọmọ àníyè ni fẹ́yìn àtìyàwó mi. bàbá ṣe ti tẹlẹgbẹ̀rún mẹ́wàá dé ìyẹn ni ò tiẹ̀ ṣe wàhálà owó kọ́ ni problem ṣùgbọ́n o ní ibi ọmọ yìí náà ni wàhálà mi. bàbá ẹni tó jó bàtà tí ò tàpá àbùkù ara ẹ̀ ní ṣẹ́rí ti bí ọmọ yẹn ẹ má wọrí ṣẹ́wárí tó wọ̀ yẹn kékeré ni. àwọn alálẹ̀ wà tì lẹ́yìn ọlọ́ọ̀bà gbogbo wa ṣe. baba wọn bẹ yẹn wọn bẹ. wani wani mọ èlò. baba ẹ rà sá ọjẹrẹjẹ ẹ dákun ẹ bọ ẹ dákun. ẹ yahoo bóun ni baransi. ẹ bàbá tó bá di tọ́sídẹ̀. ọkọ̀ wa bẹ́ẹ̀ bá ti gbé ìbò lójú tán ìmọ̀ pàwọn náà kẹrẹ o ẹ máa já wa bàbá náà sí o. màá tó wá di tọ́sídẹ̀ bàbá máa kó wa. dá máa lọ ẹ ẹ jèrè o. òun rè. ibi ọmọ rè. bẹ́ẹ̀ náà wà. Ah! <laughs> orí làǹtì làǹtì ṣé ti ṣe ẹ má jẹ́ ajá nǹkan. òun ló fẹ́ ṣètò ẹ̀. <laughs> ẹ torí kí ni ẹ má rò pé bóyá ntọ́ wà lọ́wọ́ mi nìkan là á lò owó tí mo ní ẹ mú wáyé ẹgbẹ̀rún mẹ́wàá yìí là á lọ fi ra àwọn nǹkan tó kù ẹ gbọ́ àwọn aláṣẹ kò wá ṣe ntọ́ṣẹlẹ̀ nu iṣẹ́ yín ti ṣe ẹ̀yin lẹ ṣe tán tẹ́ fẹ́ bímọ mímọ ẹ lè tún fẹ́ ra kankan míì tàbí bóyá ẹ fẹ́ wọ mọ́tò lọ sọ́jà àbí kankan ẹ fi ilé iṣẹ́ yẹn. ó fi jára sí i fún wa ah! ó ti bí àwọn ọmọ mo lọ́ọ́ ti bímọ ọmọ bẹ̀rẹ̀ là bá ń lé aládìí sọgbọ́ àwọlé ayọ̀ a máa bọ́ ọmọ ni ọmọ tó wà bí yọ dàgbà yóò dògbó yọ dàgbà yóò dògbó yọ dìrú yọ dìgbà fún ọ iṣẹ́ ti ṣe àwọn <laughs> ọdún inú ọ ah! bímọ. <laughs> bàbá ẹ jọ ṣé ọmọ tá a lo ibi ẹ yìí ṣé kò sí láburú tó máa ṣẹlẹ̀ sọmọ náà. sọ́ọ́rí ọmọ tá a lóbi rẹ̀ kò sí nǹkan tí ó ṣe yọ dàgbà yọ dògbó gbogbo táwọn ẹgbẹ́ níní òní yọ bẹ̀gbẹ́ pé sọ́gbọ́ ẹ fọkàn balẹ̀ àmọ́ tọ́kàn wà ń bẹ̀ tọ́jú èèwọ̀ rẹ̀ òun ni wípé wọn ò gbọ́dọ̀ ní èdè àìyedè àbí kí wọ́n bára wọn jà bí wọ́n bá ilé bára wọn jà wàhálà ni hmm, sọgbọ́n. ẹ bàbá i'm sorry o ẹ mọ we are all human beings as in ẹlẹ́ran ni wá ó lè ṣẹlẹ̀ pé bóyá àwọn méjì yẹn bóyá wọ́n ní clash kò yẹ àbí wọ́n ní misunderstanding kò yẹ bóyá wọ́n ní èdè àìyedè kí ló máa ṣẹlẹ̀ kankan bí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n bára wọn jà ohun burúkú ọmọ rẹ̀ ló ń burúkú ni ohun burúkú ọmọ rẹ̀ ló ń burúkú bí wọn bá wá ṣọ́ra ẹni tí bínú sí òun yọ ṣàìsàn títí títí títí ni bí ọba wa dáadáa ṣe tó gbójú tó lè tọ́jú rẹ̀ yọ gbàgbẹ́ lọ́rùn ni. baba Ọlọ́run jẹ kárí <laughs> we are friends we are friends yes. kẹ ẹ wá gbàṣẹ lóko mm, ètò ti tò ẹ fọkànbalẹ̀. ó mà ṣe bámi àìsí nílé mi ló fi yà jẹ bàbá olóyè ọlọ́run ò ní fìyà jẹ yín lẹ́yìn ìgbà tí ọlọ́run gbàdúrà wa lọ́jọ́ sí mo padà wá lé yín wọ́n lẹ́yìn àtìyàwó yín ti lọ́lùú òyìnbó ibi ọmọ ta lò lọ́jọ́ sí mi ò lè jẹ́ kíyàwó tèmi lọ́mọ bímọ nígbà tá a dẹ̀ jáde síta lọ wọ́n lóun ló ń fàdíwọ́ ìdẹ̀gbà fọlọ́run ìgbà tí nǹkan òtẹ̀ tó wá lọ déédéé mọ́ níbí náà bí ṣe gòkè ọya lọ nìyẹn. ó jẹ́ mọ̀ wípé nígbà tí ọmọ wa pé ọmọ ọdún márùn-ún la tó padà sí nàìjíríà. ìyá. ẹ̀yin bámidélé omi gbígbóná ó ti dàpọ̀ mọ́ tútù báyìí o kí la ṣe fẹ́ yanjú ẹ̀. eku tó lòpọ̀ ńlẹ̀ ni kì í ṣeré sá ọlọ́run àkúkú bá wa yanjú ẹ̀. Ah, eh, bámidélé tó bá fi dá tèmi àní de ọlọ́wọ́n ayanjú ẹnìkan àwa gan gbọ́dọ̀ yá àyà sẹ́. Eh, tọrọ bá dẹ ti wá rí bẹ́ẹ̀ yẹn ẹ já padà lọ sọ́dọ̀ bàbá. Eh, bàbá ọjọ́ sí ṣé ìwọ ṣì lè dábẹ́ mọ́ ni. Ah, ó yẹ kí n ṣe lè dábẹ́ mọ́ àdúrà wa ni pé kàbá ń lé. àbá ah, wọn lágbára ọlọ́run àbá wọn. èmi ìsinsìn náà rà mí kò ní dọ́là rárá. yà ẹlẹ́ mo ti rántí ebi iṣẹ́ tí mo lo èkejì ọmọ fún yín nìkan ààrẹ bí ọmọ <laughs> ó ti pẹ́ ẹ̀ mélòó mélòó ni mo tún ti ṣe irú rẹ̀ fún èmi ló wá dé látijọ́ yìí àwọn ọmọ ṣáà ń kọ́ ṣàlàáfíà ni ẹ wà. Eh, àlàáfíà ló wà bàbá àmọ́ eh, kọ́lọ́fín kan ti wà o. Ah, kọ́lọ́fín èmi náà wí bẹ́ẹ̀ mo ní bí ọba sì ń tọ́ ṣàjànàkú àìrẹ́rìn rírà lórí àtẹ abájọ tí mo rí ìbá wá pé ẹlẹ́mìí ti gbà ń kọ́. a pé ẹlẹ́mìí ò tí ì gbà. igi wo la wá fi lè sòrìrì tí ọwà tó padà dóyin. ẹ̀yin náà lè máa kó ayọ̀ bàbá. àmọ́ láàjọ náà tẹ́ ẹ wá ẹ̀sán wo jẹ́ ẹ̀gùn torí ẹ̀ ní ó jẹ́ ń ṣe dáadáa sí i àmọ́ yẹ kẹ́yìn náà wẹ́yìn rẹ̀ wò láti gbọ̀n ẹ wọ́dún tẹ̀ tí ń wù yín ni pé kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ sí ẹ gan. ẹ bàbá àwa là fáwọn ọmọ yẹn láǹfààní àti mọ́ra mm, wọn. wọn ò mọ́ra wọn ìkan wá fi ìyà jẹ ìkan ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ni. wọ́n bí ìwò jẹ́. ìkan wá ń ṣàárẹ̀ báyìí. ara ìwò ni àbàjẹ́ òun ìwò tí mo sọnù ah, ìwò ló fìyà jẹra wọn nù. ìkejì ta ló ibi ọmọ fún ìyẹ̀wò ló ṣàárẹ̀. ọmọ tèmi. ń gba àwọn ọmọ ara wọn bẹ́ẹ̀rù bá kọlẹ̀ tó kòkè yóò níbi àtúngbé sí ẹ fọkànbalẹ̀ ẹ̀yin náà ṣèyàn bẹ́ẹ̀ ṣe gbọ́ torí ẹ ti ṣe wò jẹ́ ẹ̀gùn èmi náà wàá ṣe bí bàbá fún yín kànkàn ìbílẹ̀ ní kí wọ́n lọ rè wá kànkàn ìbílẹ̀ àtọ́ṣe àwẹ̀dá. ọṣẹ àwẹ̀dá ìyín ọlọ́mọbìnrin wọn fi wẹ̀ bó bá fẹ́ wé ọṣẹ ọ̀hún yóò wẹ̀ sínú nǹkan kan ni ntọ́ bá wẹ̀ sí omi ilẹ̀ gbé wa sọ́dọ̀ tiwa èdè méye ibẹ̀ là á parí iṣẹ́ sí ọmọ wọn gbádùn ṣe gbọ́ ara àwọn méjèèjì ó le àmọ́ bó bá wù yín bí n bá ti ṣe é fún yín tán ẹ má rántí babaláwo mọ́ ẹ má ṣe fáre. bàbá ẹ má bínú a máa yẹ̀ yín wò nígbà regularly. iye o lóòrèkóòrè ẹ mọ wàá jẹ ọpẹ́. ìyẹn di dandan olóyè. orí mo rí pé mo rí yàtọ̀ láàrin gbogbo. ẹ ṣé bàbá àtúmọ̀ àwọn ọmọ. èmi ò lè wẹ ìwẹ̀ kankan ẹ̀mí tèmi náà ní kí n á fi díẹ̀ mi ọmọ yẹn àbí. ẹ tó bá bínú jù bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ pàápàá àmọ́ ní agbára ọlọ́run kò sí ti máa fi ojú sunkún lóyún méjèèjì ṣùgbọ́n ọmọ mi. èmi ò ṣàwẹ̀ ni mo mọ̀ mi ò wẹ̀. ṣẹ̀wá dákẹ́ bẹ́ẹ̀ o ò tún gbọ́dọ̀ sọ ọkàn bẹ́ẹ̀ mọ́. wọ ìwọ ọmọkùnrin yìí ṣú ara ẹ jẹ́ ìsọkínní kan fún ẹ mi ò ní lajú mi sílẹ̀ kẹ́ bà mí láyé jẹ́ tán pátápátá ṣé ọmọ tèmi ṣó jẹ́ èṣù lẹ́yìn ìbejì ni nígbà tí mo bí ọmọ tèmi tí mo bí ọmọ mi tẹ wá mú ìkejì ọmọ tèmi tẹ fi ṣohun ètùtù fẹ́ nìkan ẹ̀sùn wá gbìyànjú pé kó kú sẹ́wọ̀n kó kú ó ẹ̀sùn wá wọ inú ilé wa bá mi àhà ẹ fẹ́ pamọ́ nílé àbí ọmọ tèmi ò níwẹ̀ kankan tó fẹ́ wẹ̀ fún yàn o ẹni tó bá ń ṣàìsàn tó bá fẹ́ kú kó kú kó kàn mí. ẹnì kankan ò ní kú bàndélé òun wò mí ràn ni ìyàwó. bàbá olóye èmi ò ráwọn èèyàn yìí bá wí o ẹgẹ ṣe ń kẹṣẹ ló ń tàpá tá la máa fi rin gún nínú tí ò ní pariwo ìyẹn ogún ọdún ó sì máa ń gbóná abẹ́yìn ò mọ ni tá a bá wa mọ́ra wa ń kọ́. nígbà tó ọlọ́run dẹ̀ ti ṣe tá a ti mọ́ra wa yẹn ẹnì kankan ò ní ṣe àwọn ẹnì kankan ò dẹ̀ yẹ kó kú náà. ìwọ má tún rò yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn rò tèmi ní kí wọ́ọ́ rò bá mi délé ẹ fi ọ̀rọ̀ tóbìnrin lẹ̀ ẹ yá mi. mo fi ọlọ́run bá yín fi bẹ́ẹ̀ ẹ ṣàánú mi nítorí ọlọ́run ẹ ṣàánú mi mo fi ọlọ́run bá bẹ̀ yín. ṣe rí tó bá yẹ kó ṣeé ṣe fún mi ni àtàràlù àti ìjòyè ìlú àti ọba àlú ni màá kó lẹ́yìn ni màá fi wá bẹ̀yìn níbi tí mo mọ̀ wípé àṣìṣe mi pọ̀ dé ẹ wá wò mo wá fi ọlọ́run lédùmarè ni mo fi bẹ̀yìn ẹjọ́ ẹ wo ẹ má wo ta ṣiṣẹ́ mi rárá ṣé olórí burúkú lè ṣu o èṣù tẹ̀ ń wo yẹn mà ó ní agbára ni kò ní ìgbàlà ẹ wá wò ọlá wípé kò ń ṣe mí náà ara ọmọ ló ta mí èṣù ló yá mi lò èṣù ló yá mi lò ẹ dáríjì mi torí ọlọ ẹjọ́. èṣù ni. èṣù ni. kò burú kí ni wàá bẹ̀ mí fún báyìí. torí àwọn ọmọ ọba náà hmm? torí ọmọ yín náà ni. ọmọ mi bẹ́ẹ̀ni. adéṣẹwà kí ló ṣe. <laughs> Ehm, tiwẹ̀ tó ní kọ́mọ yín ìgbẹ́ kọ́mọ yín wẹ̀ náà ni. ọmọ tèmi adéṣẹwà <laughs> adéṣẹwà tèmi tí ò wẹ̀ tó ń dán kò sígbà tí ọmọ tèmi òun wẹ̀ ó ti wẹ̀ láàárọ̀ yìí ó dẹ̀ lè lẹ́ẹ̀mẹ́ta kílẹ̀ tó ṣú. torí ọmọ yín kejì. tó bá jẹ́ bẹ́ẹ̀ o ṣé odò ògùn lọ ni kó ti wẹ̀ ní o àbí òkun àbọ́sà. irọ́ ṣé mo pé ọ̀rọ̀ òwe yẹn yé yín ìyá wa ẹyin ó ní ṣe mọ̀ pé tóun bá kàn ti wẹ̀ kókàn ti ẹ̀wẹ̀ kókàn wẹ̀ díẹ̀ náà ni kò jẹ́ pé bóyá òkun ọ̀sàkẹ̀ kókàn wẹ̀wẹ̀ yẹn kí ara ọmọ yín dẹ̀ lè wà òkè èmi wò wípé ẹ mọ̀ gẹ́gẹ́ bí abiyamọ tẹ́mi mọ̀ tẹ́yìn jẹ́ kẹ́ wò fún àwọn ọmọ yín méjèèjì. ẹ̀yin yóò ṣe abiyamọ gidi èmi ò ṣe abiyamọ òṣì bẹ́ẹ̀ ni mi ìdẹ̀ kì í ṣe abiyamọ ìyà tẹ́ ẹ̀ bá jí abiyamọ gidi tẹ́ jí abiyamọ tó ní ìrònú tí ò kì í ṣe abiyamọ tó polú tí kì í ṣàbí àmọ́ tó jẹ́ pé ah, ah, ah, fífún ẹ ti jàn fífún ẹ ti rà káṣí ẹ sọ pé nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin ọmọ méjèèjì ṣe bí àwa àbí àwọn wa àádọ́ ẹ̀ sọ ní ìtùbí ìnùbí àmọ́ bá ṣe máa parí ẹ̀. àṣewọ̀ yìí lè nídìí ìrànlọ́wọ́ mi àbí ṣé ìwọ yìí ó lè nídìí ìrànlọ́wọ́ mi lẹ́nu onídìí ìrànlọ́wọ́ mi àbí. mo fẹ́ràn lọ́wọ́ yín ẹjọ́. o ò ní rí gbàlagbára ọlọ́run ìṣẹ̀dá mi àti ìṣẹ̀dá ọmọ mi ò ní jẹ́ kó rí ìrànlọ́wọ́ yẹn gbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àhá kí ló ṣe ẹ̀yin olówó kọ̀ọ̀kan tẹ́ ẹ máa ń ṣe báyìí tí ẹ ti gbàgbé ọlọ́run tó jẹ́ pé ọlọ́run máa gbé ọlá fún yín tálákàlẹ̀ yín máa fi ọlá yín lẹ̀ máa fi dá lóró nígbà tí ọlọ́run gbé ọlá fún ẹ ṣé bó rí èmi nílẹ̀ kó tó gbé fún ẹ mi ò dẹ̀ ti torí ẹ̀ bànújẹ́ ṣé bíbẹ̀ yìí ṣe ní owó tiyín tí ẹ ní owó yín tó tí olówó tiyín ò rọmọ rà ibi tẹ́ máa mọ̀ pé ọlọ́run ju ẹ̀yin olówó lọ nìyẹn ṣé olówó rọmọ rà ni ṣe bí àwa tálákà yìí ni ọlọ́run wá lò ló lò fún ẹ̀yin tẹ̀fi dọlọ́mọ láyé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá dọlọ́mọ láyé tán ẹ wá ní kàràkàfò káàmìṣó. jọ̀wọ́ kúnlẹ̀ fún mi akúnlẹ̀ òṣì fún mi wọ́n tó bá jẹ́ ọkọ̀ tí ó wà nínú mi ni mo fẹ́ ṣe fún ẹni nǹkan táwọn ikọ̀ làmà wí ṣùgbọ́n mo ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn mi mo mọ̀ pé ọlọ́run ó ju ẹ̀dá lọ ẹ̀yin olówó kọ̀ọ̀kan lẹ ní ìgbẹ́ bìlíf pé ẹ ti ní owó ẹ sì ju ọlọ́run lọ. àwa tálákà náà lẹ wá nídìí ìrànlọ́wọ́ ẹ̀ lẹ́nìí ṣe ti wá rí bí ọlọ́run ṣe ń ṣọlẹ̀ bẹ́ẹ̀ yẹn ọlọ́run máa ń yọ ọ síra wọn ni ọlọ́run mọ bó ṣe ń ṣe é tálákà ìrànlọ́wọ́ tálákà wà nínú olówó ìrànlọ́wọ́ olówó náà wà nínú tálákà ni ṣùgbọ́n lẹ́nu ò ní rí ìrànlọ́wọ́ yẹn gbà bí mo ṣe ń wẹ̀ ìrora àdìdè kò bọ́ síta rọra bọ́ síta sórí tí o bá bọ́ síta mo lè bọ́ ẹ mọ́ mi tó wà. E, e, inú burúkú inú burúkú mo bọ́ ẹ bọ́ síta. ìwẹ̀ ni mo fẹ́ bá yín sọ. mọ́ ìwẹ̀ ti ìwẹ̀ ni ẹ̀jọ̀ nítorí ọlọ́ èmi wò ó pé bóyá kó ọmọ yín púpọ̀ tí ẹ bá mi wẹ ìwẹ̀ yẹn díẹ̀ torí ọmọ yín kejì yìí náà ni. ọmọ mi wẹ̀ ọmọ mi tí òwẹ̀ tó ń dán òòrùn ọmọ mi ni ọmọ mi tí òwẹ̀ tó ń dán ọmọ gidi ìwọ òòrùn àwọ ẹ̀ tó o bá ti rán ọmọ yẹn wá sí mọ̀ mi kékeré rí ìta ṣódà kí n nù ẹ tí ọmọ pé tí wọn pa ẹbí kò sẹ́ni tó lè mọ̀. ẹ bá ẹ bá mi rántí wíwẹ̀ yẹn ṣàánú mi torí Ọlọ́run ọ ah, ẹ ní fún mi fún kó ọmọ ẹjọ́ torí Ọlọ́run ṣàánú mi bẹ̀ mí tọ́lọ́run ni mo rò mọ́ ẹ lára tí mi bá ro tọ́lọ́run mọ́ ẹ lára kò sí nǹkan tí mi bá tí mi ní ṣe fún ẹ kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe fún kò sẹ́ni tó máa bí mi tòrò wá bá mi nínú ilé yìí wọ́kẹ́ ni máa nìyí ẹ̀yin olówó tẹ́tìgbà yìí pé kò sí ẹ̀sán ọlọ́run bí kan ọlọ́run tó dé olówó kọ́ ló dá táníkà àbí màá ti torí ẹ̀ máa sọ pé ọlọ́run kọ́ ló dá mi ẹ̀yin kàkẹ́ ni máa bá mi ṣí ìwé Matthew orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlélógójì kò kà. ṣùgbọ́n èmi wí fún yín ẹ fẹ́ àwọn ọ̀tá yín ẹ súre fún àwọn ẹni tí ó ń ẹ súre fún àwọn ẹni tí ó ń fi yín ré ẹ ṣọ́ra fún àwọn tí ó ń kórìíra yín kí ẹ sì gbàdúrà fún àwọn tí ń fi ara kan bá yín lò tí wọ́n ń ṣe inúnibínu sí yín. ó ṣe gan ọ̀rọ̀ ọlọ́run la gbọ́ yẹn ìyá ṣẹwà ẹni mi ò ṣẹni èèyàn mi ò ṣèyàn ó ṣe fi wí aláàárò lásán èèyàn tó ṣe búburú fún ẹ̀dá lẹ́ni ó lè dọ́lá kó di olórí ẹni àdúpẹ́pọ́ lọ́hùn tiẹ̀ ti dá wa láre aya mi má jà fòrò yòrò o aforo yoró ni ò kì í jẹ́ kóró tán èmi àti ẹ mọ̀ pé èèyàn tó dá ló lóye bó tiẹ̀ jẹ́ pé ìyàwó ẹ̀ ò sunwọ̀n ṣe báwọn lọ mú yàn tẹ̀lé wọn wá sẹ́yìn sí wá bẹ̀bẹ̀ nígbà tó mú àwa lọ bẹ̀bẹ̀ kí la rí ṣe sí tí ọ̀rọ̀ náà bá tí ìwà tán dì sí kí la fẹ́ bọ́ lọ́hùn ṣe àyà mi bá mi bẹ ọmọ ẹ bá mi bá sọ̀rọ̀ hmm? kó má jẹ sábàbí aburú fẹ́nikẹ́ni. àbúrò làwa méjèèjì. ebúdọ́lá mo wá fẹ́ kó o gbà wípé ẹjọ́ ò kí ń jẹ́jọ́ ẹni ká má mọ̀ dá o ó jẹ̀bi ọ̀rọ̀ yìí obìnrin tọkùnrin bá ń bá sọ̀rọ̀ tóbìnrin yẹn ń ṣàìgbọràn irú obìnrin bẹ́ẹ̀ ò kí ń níláárí o tọkùnrin bá dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ tó ń dúró lé e lórí báyìí tó ń gbọ́ràn sí lẹ́nu irú nǹkan jẹ́ kí bàbá ẹ̀ ní kábíyèsí ìlú yìí ní ilẹ̀ yorùbá irú obìnrin bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni irú obìnrin bẹ́ẹ̀ ò dẹ̀ lè níláárí ìjọ torí ọlọ́run kò gbọ́ràn sọ́kọ ẹ lẹ́nu ìtẹríba lójú o obìnrin tí ò bá ti gbọ́ràn sọ́kùnrin lẹ́nu kò ń ṣoríire nílé ayé o kó yá gbọ́rọ̀ sí mi lẹ́nu kó gbọ́ kan tí mo bá sọ kó o change ni tolú jọ torí ọlọ́run bá mi fà á mọ́ra jù. ṣé wọ́n bí ni owó owó ẹni kejì.